admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ̀ká máa lọ. ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe kútúbà jùmọ̀ àtòní ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa àti yọ́mùlì jùmọ̀ àti òní ní ìtẹ̀síwájú àlàyé tí mò ń ṣe lọ eléyìí náà ni abala ẹlẹ́ẹ̀kẹta mo fi ń sọ̀rọ̀ nípa sí pàtàkì àti àǹfààní nípa pé ká wá ìmọ̀ nípa ìsìn wa ká dẹ̀ mọ̀ ń pa rẹ̀ ọ̀ràn yẹn ni kì í ṣe nípa fẹ́ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni kódà àsìkò tá a wà yìí ó pèpè lọ síbẹ̀ wàá pàjù lọ gbogbo àwọn tàwàsùn látò ìtìmọ̀ yíyá àwọn social media tó ti wá pọ̀ yìí gbogbo àwọn social media tó ti pọ̀ yìí ó tó àṣírí báwọn yẹn ṣe rí ó tó àṣírí gan ni fi ṣe díẹ̀ ẹ mọ̀ bí àwọn yẹn ṣe rí inú ẹ̀sìn nígbà tá a bá rí èèyàn tó fẹ́ ràn yàn ní hajj ó fẹ́ ràn yàn lọ ó múra kò á rẹ̀ tí ó ràn án ó di ọmọ olórin ẹlẹ́bọ tí ò fi pamọ́ tí ò tiẹ̀ dẹ́ yọ ká kódà àwọn àlùjẹ̀nu mọ̀ ẹ̀kọ́ ẹlẹ́bọ tó ń bọ́ fá gidi tó ń ṣe gbẹ̀ gidi tó ń wọ eré gidi lódò àárí àwọn àfa súnà dáfẹ́ rán lọ́wọ́ múra rán àárí àwọn ẹlẹ́yà súnà dáfẹ́ rán lọ́wọ́ múra rán ọwọ́ àdì ọmọ ẹlẹ́bọ tí ń kọrin lẹ́ràn lọ́wọ́ múra bàtà bá fi ráà fóun láwà ní tóun náà sọ pé tóun náà bá fẹ́ ti súnà ó tẹ bá fẹ́ kí òun máa ti súnà ó tóun bá ti rí ẹnìkan tí wọ́n fún un ní bàbá mílíọ̀n lóṣooṣù ẹ̀wọ̀n kaba ẹ̀wọ̀n kaba sísọnù lélẹ́yìn àbí ìmànà èmi ò mọ bí àwọn èèyàn ti ń ronú ẹ̀sìn so Abubakar náà jọ sí ànábì pèsè súnà náà ó tọrọ owó lọ́wọ́ ànábì kọ́ ọ̀gọ́ ànábì wàá fẹ́ fóun ṣe súnà bá a fún un lówó lóṣooṣù Umaru náà ṣe bẹ́ẹ̀ adadọ̀lá mubi ìsọnù tó fi ojú hàn tó ní agbára ni fẹ́ pé tẹ́yẹ̀ bá mọ ẹ̀sìn tẹ́yẹ̀ bá mọ ẹ̀sìn ni wàláhì abúlá lálọ́rọ̀ tó sọ yẹn ṣùgbọ́n lágbára yóò mẹ̀sìn ilé ayé ló wà láwọn ẹlẹ́mí àwọn eléyìí náà kò sáré kí á mọ̀ lẹ́mí wọn ibo ni májẹ̀mú yẹn wà létí bá fẹ́ ti súnà o ẹ mo nídìí ẹnìkan tí mo fún mi bábá pinnu lóṣooṣù ibo lẹ̀ yẹ̀ wà ó ń tọ́ka sí àlìkìyámà kó ti fún yẹ́lẹ́mí yín tó ó ń tọ́ka sí bí ilé ayé ṣe wúwo lẹ́mí yín ju àlìkìyámà lọ tó ànábì sọ ànábì sọ níbi hadith wà nínú sọ ibùkọ́lá àti Muslim ànábì ní yakurujo ṣe ákìrì zaman ànábì ní tó bá ti di òpin ayé òpin ayé náà la wà ní ànábì ní yakunu fi ákìrì zaman ànábì ní tó bá òpin ayé báyìí táyé bá ti ń lọ sópin lásìkò tá a wà yìí náà ni ànábì ní dajjaluna kazzabun ya'tunakum minal ahadith ma lam tasma'u bihi antum wala aba'ukum fa iyyakum wa iyyahum la yudillunakum wa la yaftinunakum ọ̀rọ̀ táwọn ibi ti sọ̀kalẹ̀ nípa ẹni tó bá lé títà ti gbọ́rọ̀ àníbi ni yakunu fi áàkiri zaman tó bá ti di òpin ayé tá a wà àníbi ni àwọn kan ó jáde àwọn ẹni tí ó jáde yìí dajjaluna asòògùn fẹ́sìn ni wọ́n asòògùn fẹ́sìn ni wọ́n kadhabuna òpòrọ́ ni wọ́n òpòrọ́ ẹ̀sìn ni wọ́n àníbi ni ya'tunakum minal ahadith wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kan fún yín àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ ni tasma'u bihi antum wala aba'ukum ẹ gbọ́rí láyé àwọn bàbá ńlá yín àwọn sàábé tó ti síwájú àwọn ló gbọ́rí àwọn sì máa sọ ṣé àwọn eléyìí náà ní ìmọ̀nà níbẹ̀ lọ́dọ̀ wọn ẹ̀yin tẹ̀ wọn wàhùn láì ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ sọnù fúnra yín àwọn ẹni tí sọ fún yín pé ẹni ìṣìnà làwọn olùṣìnì lọ́nà làwọn so ní ìsìn ibi tó tún bá dé ní ìsìn bá fẹ́ ti súnà yóò máa sọ̀rọ̀ owó pé ara ẹni máa fún un ní kíní kan mílíọ̀nù lóṣooṣù kílẹ̀ rí ẹ̀ kílẹ̀ rí ẹ̀ àwọn olówó tẹ́ pé Allahu Akbar tán ní owó pé kí wọ́n lè bọ́ gbogbo odidi ìlú kan wàláì wọ́n ti súnà ànábì tó o bá ṣe òṣèfúri ara ẹ̀ tó o bá ṣe ìwọ ló ní àbámọ̀ ìlàlùkẹ́ wọ́n ló làbá mẹ́rin náà àníbí ni àwọn dàjàlùn àwọn asòòkùn sẹ́sìn ni wọ́n kàdàbùn òkúrọ́ ni wọ́n yàtúnakùn wọ́n máa mú àwọn ọ̀rọ̀ wa kan wá fún yín mílẹ̀ àhàdí máa lẹ́m tẹ́sán òbí à ń tún ọ̀là àbá o àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ ẹ̀ gbọ́rí àwọn bàbá yín ò gbọ́rí wọ́n ìyá kún fún wa o ànábì ni mò ń wọ̀nù yín ẹ sọ́ra ẹ dẹ̀ sọ́ra fún wọn tí àwọn ẹni ìbá ti jáde táwọn ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ẹ ti máa mọ̀ wọn ànábì ni láàyò di lónàkùn ẹ má jẹ́ kí wọ́n sọ yín nù o wàhálà ayọ̀ fìtínú nàkùn ẹ sì má jẹ́ kí wọ́n kó fìtínà tí wọ́n bá yín ẹ má jẹ́ wọ́n kó bá àwọn tí ń polówó oògùn wọ́n tó bá jà fáà tó bá ti yìnbọn lù ẹ́ tó bá ti rẹ̀ yìí sáfáà ìwọ tó bá lè dọ́fẹ̀ ìsáfà àwọn ẹni náà lẹ́ ń tẹ̀ gbogbo ẹni tó bá tẹ̀lé wọn ó wù ọ́ láti fi lẹ́nu ó wù ni tùmọ̀bí ń sọ pàtàkì ìmọ̀ ẹ̀sìn àtàgbà àtọmọdé àtobìnrin àtọkùnrin a ní ìdí ẹ̀gán jíjàn yàtọ̀ sí kó jọ́ràn èèyàn àsìkò tá a tó wá wà yìí ó tó wá pèpè fún láàbí máa mọ ìyàtọ̀ minel kúfìrí wàlì islam a mọ ìyàtọ̀ láàrin ìṣe islam àmọ́ yàtọ̀ láàrin ad-dalal wa sunnah àmọ́ yàtọ̀ láàrin ìṣìnà àti ìtẹ̀lé ànábì àmọ́ yàtọ̀ láàrin eléyìí àti eléyìí ìmọ̀ ló lè jẹ́ ká mọ̀ ló lè jẹ́ ká mọ̀ àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwa náà àwọn ẹbí wa a kọ́ nípa ìsìláàmù wa sàdédé la tún rí kan náà ó ó ní kò sí ìyà kankan tá a fẹ́ jẹ ilé ayé náà lẹ́ni ká kú ti jì ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀ kò tán àfa náà lóṣooṣù náà tún kílèmù wọ́n ní bíi kí ó ní gẹ́gẹ́ bíi zina ó ní kò sí ìyá kankan lálùkì àmà ẹ̀ ń bá ti sìn ilé ayé náà ni ó ti jẹ̀yà gẹ́gẹ́ bíi kí ni ó ní gẹ́gẹ́ bíi mímu ọtí ó ní kò sí ìyá kankan lálùkì àmà òun náà sì ń kílèmù àfa fàádà kọ́ọ̀nù báàkì ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ burúkú tó ní agbára gan báyìí rí ìjà tó wà kúkúrọ̀ ọ̀rọ̀ tí ó sọ̀yàn di pèpè rí tí ó sọ̀yàn jẹ́ tí ó jáde kúrò ní Islam lọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó dọ̀ aṣọ wẹ́rẹ́ kékeré tó sọ yẹn ọ̀rọ̀ tí ó gbéyàn jáde kúrò ní Islam tí ó bá tú bá ní. لأنه مخالف لصحيح الكتاب والسنة وإجماع العلماء torí pọ̀rọ̀ tó sọ yìí ó yapa sí Qur'an ó yapa sí hadith Ànábì ó yapa àwọn ẹ̀ṣẹ̀ ní àlùkìyámà ìyà ń bẹ fún pẹ́ńtálọ̀ bá fẹ́ fi jẹ ìyà ń bẹ fún tó bá wu àlọ́wù ó lè kánjú jẹ ẹniyà ní èyẹ ẹniyẹn kó fi ìyà ayé jẹ tó bá sì wu àlọ́wù ó lè mú ìyà yẹn kó sọ di àlùkìyámà tó bá dẹ̀ wu àlọ́wù ó lè forí jì níbi àwọn ẹ̀ṣẹ̀ yẹn àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kùnà inda nabi sallallahu alaihi wasallam fi majlisin àwọn sàbẹ ní àwọn wà lọ́dọ̀ ànábì níbi níjókòó kanjọ kan ìgbà táwọn wá wà lọ́dọ̀ rẹ̀ fakọ ànábì wa sọ wípé tubayi'uni ala alla tushriku billahi shay'a wala tasriku wala taznu wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil haqq fa ajru ala ومن أصاب من ذلك شيئا فعوقب به في الدنيا فهو كفارة له ومن ستره الله فأمره إلى الله إن شاء عذبه وإن شاء عفى عنه حديث عن ابن يعني àwọn tàbí láwọn jókòó ti ànábì ìjọ kan ní jókòó kan bàtà àwọn ajókòó ti tàdédé lànàbì bá sọ yìí pé tubayiruni ala alla tushriku billahi shay'a ẹ wá dá májẹ̀mú fún mi ẹ bá mi ṣe báyà ẹ ṣe àdéhùn fún mi wípé ìsìláàmù tẹ́ ẹ gbà yìí ẹ ní dorogún pẹ̀lú àlọ́ ọ̀bẹ ẹ̀wọ̀n kábàá o ìwọ́n tó jẹ́ mùsùlùmí tó ń dorogún pẹ̀lú àlọ́ májẹ̀mú ni tó bá ti lè jẹ́ mùsùlùmí ó ti tán ògbọ́dọ̀ dorogún pẹ̀lú àlọ́ ọ̀bẹ kò sí àgbékọ́rùn mọ́ kò sí àsokọ́ mọ́ kò sí àrìmọ́lẹ̀ mọ́ kò sí gbẹ́rẹ́ ìwèrè kankan mọ́ kò sí yẹ̀mí wò mọ́ kò sí pásítọ̀ kankan kò sórí òkè kò sí babaláwo kò sí fámá ìsìláàmù ló gbà àníbi sọ fáwọn mùsùlùmí jọ́nà lọ́n pé ẹdí gbà síláàmù báyìí o ń tùbà irú ni àlá àlá tushriku billahi shay'a ẹ bá mi dá má jẹ̀mú ẹ ṣe báyà látòní lọ ẹ dúdú orúkọ pẹ̀lú àlọ́run kò tán ìgbà wọn lè dúdú orúkọ pẹ̀lú àlọ́run ìdí ń lórí òkè bẹ́ẹ̀ ni ó ìsàlẹ̀ gbogbo ojú ló ti mà yóò ní àwọn ah, jáde sọ́rọ̀ ara àwọn gan gbogbo àwọn gan ah, à wọ́n bá ń gbẹ́bọ̀ lọ sórí ìta wọ́n ṣe kíni ó sì ń kírun títí ń bọ́fá bẹ́ẹ̀ ní ti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ní bọ́kọ̀lẹ̀ bẹ́ẹ̀ ní dáfá bẹ́ẹ̀ ni wo àkọsẹ̀jáyé bẹ́ẹ̀ ní wo àkọsẹ̀jọ̀run mùsùlùmí àníbì ní ẹ̀yin mùsùlùmí ẹ bá mi dá májẹ̀mú ẹ ní dorogún pẹ̀lú Allah ó di ní àníbì ní wàlá tẹ́síríkù ẹ gbọ́dọ̀ mú nǹkan oníkan táǹpẹ̀ lólè ẹ gbọ́dọ̀ jalè ẹ má mú dúkìá onídúkìá ẹ má sọ di sin lọ́nà àìtọ́ ẹlẹ́ẹ̀kẹta wàlá tásínú ẹ gbọ́dọ̀ sí zina gbogbo àná làwọn ṣe ń pè zina èdè zina ló gbálé gboko yìí àfa àfa ń ṣe ọmọdé kí ó ń ṣe mùsùlùmí ń ṣe àgbà ìyàwó ilé ìyàwó ìta gbogbo ẹni ká kú ọ̀pọ̀lọpọ̀ yẹn ló dó ń sìn náà kalẹ̀ máa ṣe lọ òsìkò rẹ nínú májẹ̀mú tó gba ìsìlámù ni pé wàlá tásínú ẹ gbọ́dọ̀ sí zina wàlá taqtulu an-nafsa allati harrama Allahu illa bil-haqq ẹ̀ sì gbọ́dọ̀ pa àyàn lọ́nà tí ó tọ́ ò gbọ́dọ̀ pa ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ló fẹ́ pa fún torí kò fẹ́ ṣòṣèlú torí kò fẹ́ dépò torí pé ẹnìyẹn ṣẹ̀ ó lè ránṣẹ́ kú sí pẹ̀lú nǹkan tí ẹ̀ fi máa ń pààyàn àlọ́ òní gbogbo ànábì ní gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó ti gba Islam ó gbọ́dọ̀ ṣe bàtà náà bí wàá sọ báyìí ànábì ní fàmà wàfà ní nǹkan ẹ ń bá pé àwọn májẹ̀mú yìí tí ò ṣe àwọn nǹkan yìí àtàwọn ẹ̀ṣẹ̀ yòókù náà ànábì ní fa ajruhu ala Allah á yóò gba ẹ̀san ńlá lọ́dọ̀ Allah yóò gba ẹ̀san ànábì ní ṣùgbọ́n faman asaba min dhalika shay'an ẹ ń bá dákan nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn tó ń darúkọ àtàwọn akẹgbẹ́ náà tó dákan nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn fa'uqiba bihi fid dunya wọ́n wá ṣe ìyà fún láyé bíbà ẹ̀ yẹn tí wọ́n jẹ́ ní ìyà torí pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ́nu ṣẹ̀ríà tó jẹ́ àwọn al-uqubatul hadiyya àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ́nu ṣẹ̀ríà ó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ṣẹ̀ríà ti gbé ìjìyà kalẹ̀ fún tẹ́gbẹ́ tán bá mú ẹni yẹn níbi ìjọba tó ti ń lo Islam wọ́n ó ṣe ìdájọ́ tí Allah gbé kalẹ̀ fún àwọn là ń pè ní al-uqubatul wọ́n ti mu ó yóò ti dìnnà wọ́n ti nà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún ó yóò mutí wọ́n ti nà lẹ́gba wọ́n ti ṣe ìyà tíṣẹ̀dá àgbékalẹ̀ fún àníbi nípa owó kafaratun la yóò máa jẹ́ ipa ẹ̀ṣẹ̀ rẹ fún ẹni yẹn gbà tó dẹ́ṣẹ̀ tíjọba ìsìlámù ti mu wọ́n ti ṣe ìyà yẹn fún yóò máa jẹ́ kàfàrọ̀ fún ìpẹ̀ṣẹ̀ rẹ fún. àníbi ní ṣùgbọ́n faman satarahu Allah ẹ̀ǹtí àlọ́bọ̀ wa bò láṣìírí ìjọba ìsìlámù ò rí wọn àlọ́ fẹjọ́ ẹ̀sùn ó dẹ́ṣẹ̀ yẹn lóòótọ́ ó ṣe zìnà lóòótọ́ ó mutí lóòótọ́ ṣùgbọ́n bíbò àṣírí wà fún kò sẹ́ni kankan tó mà kó ṣe kò sẹ́ni kankan tó mà àníbi ni irú ẹni bẹ́ẹ̀ fa amúruhu ilallah àlámọ̀rí rẹ̀ ọwọ́ àlọ́ tó bá dijọ́ gbé àkìyàmọ̀ tí ó sì tú bá láyé bíbá yẹn ń àdábà tó bá wù àlọ́ òní ó jẹ ní wọ arákùnrin tó sọ pé kò sí ìyà láti fún ẹni tó bá mutí ọ̀rọ̀ tó sọ yẹn rí dà wà kúfùrù ọ̀rọ̀ tó gbé jáde kó ní sùlámù ọ̀lọ́ tó bá ń bẹ tó yẹ pé fọ́lú wà sàbí ìwòlẹ̀ ń wákàtí ló bá ń wá ní àìfi ìyapa lọ́wọ́ wa gbogbo ní ìjọba yẹn kó o túbá kó o ń bí ọ̀rọ̀ yẹn kó o tún ṣe. ànábì ní tó wá di dọ́gba kìámà tí wọn bá ti ṣe ìyàfẹ́ ni ẹ láyé ànábì ní àdábàwò tó bá wù wà lọ́wọ́ àdábàwò yóò fi àjẹ láti kìámà wọ́n ń ṣáà àfà so ìyà ń bẹ fún àwọn ẹ̀ṣẹ̀ nínú sàárè níjọ́ gbèrè àkèámà aláwọ̀ dẹ́ máa ń forí jẹ tó bá wù náà nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn náà tí ò ní fìyà jẹ so ìgbàgbọ́ àwa mùsùlùmí tó jẹ́ àkídà sọ̀híya tó jẹ́ pé àgbẹ̀ ọkàn tó lálàáfíà òun ni pé àwọn ẹ̀ṣẹ̀ nínú àwọn kàbáyé tá a bá dá tó bá wù aláwọ̀ ó lè jẹ ìyàjẹ ni ẹ lálùkìyàmà tó bá sì wò ó ó lè kánjú kí ìyàjẹ láyé bíbáyìí tó bá dẹ̀ wò ó o lè forí jẹ ni ẹ̀ ṣùgbọ́n káwá káńsù pé kò sí ìyà fún ọlọ́tí kò sí ìyà fún onífìyàn láìpẹ́ àmà ìṣèkèbèrè tí àlọ́ òní ọ̀rọ̀ burúkú ni tí kò lẹ́rìí rárá ká jìnà sí àwọn èèyàn hánahànà báyìí káwa náà ká bójútó ẹ̀sìn wa àbí Allah subhanahu wa ta'ala túbọ̀ fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà ìlànà ànábì wa Muhammad jù báyìí lọ Allahumma الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الكرام البررة وعلى كل من سلك مسلكهم إلى يوم الدين والحساب أما بعد ní ìbámu sí àlàyé tí mo ń ṣe lọ kábójútó ìmọ̀ ẹ̀sìn wa kábójútó àlámọ̀rí ẹ̀sìn wa ẹni tí ò kéwú wa kò mọ nǹkan kan pa Quran kò mọ nǹkan kan pa hadith kò mọ nǹkan kan pa èdè lárúbáwá ó tún ń gbọ́ bí wọ́n ti ń ṣe wá àti súnà wà láì kò sí lọ. àlọ́ ló mọ iye ibi tẹ́lẹ̀ mi ti lọ gbọ́ kótóbà nísìnyí kótóbà jimá ìgbọ́kùgbọ́ báyìí ni ó gbọ́ ó mọ àwọn àfáà súnà tí ó lọ gbọ́ òun kò ní lọ kò ní lọ ìmọ̀ọ́mù jímọ̀ tó dé láago mẹ́ta tán retí retí látàgo kan kò dé aago kan àbọ̀ kò dé aago méjì kò dé aago méjì àbọ̀ kò dé gbogbo jàmọ́ jókòó lọ bàbí wọ́n jókòó lọ rẹ̀gẹ̀dẹ̀ aago méjì àbàkò dé aago mẹ́ta ló wá sí rẹ̀gẹ̀jì ló sí rẹ̀gẹ̀jì dé ìmọ̀ọ́mù tí kò sí ẹni ẹ bínú òun ti fẹ́ jáde ńlé àwọn màlàíkà kan wàá dọ́dọ̀ òun ni náà wá lóun fẹ́ bá òun ṣe mítìn òun ló jẹ́ pé òun pẹ́ ẹ ẹ̀jẹ̀ kú bàtà yín kẹ́ kú wájú ẹ̀ àwọn ẹ̀dẹ̀ tó kírun lẹ́yìn ẹ̀ irú kírun lẹ́yìn ẹ̀ ní àwọn àfáà súnà ń gbìyànjú láti pé bóun ni àwọn èèyàn ó ṣe mọ̀nà ọlọ́kùnjọ kó bá ní kún ọlọ́wọ́ kó bá ní san ẹlẹ́sàn olóore ó san àwa náà ní ẹ̀sàn olóore lórí ẹ̀ tó ń torí náà ìyà ń bẹ fún ẹ̀ṣẹ̀ lálùkìyàmà àforíjì ń bẹ fún ẹ̀ṣẹ̀ láyé lálùkìyàmà bákan náà ìyà ń bẹ fún àwọn ẹ̀ṣẹ̀ míì náà láyé ń bíbá ẹ̀ ànábì wa sallallahu alayhi wa sallam ànábì ní ìdá àrọ́dà Allahu bi abdin khayran ànábì ni tí Allah bá gbèrò dáadáa tó bá gbèrò ẹnìkan tó bá gbèrò dáadáa rò tó bá fẹ́ dáadáa fún ajjala lahu al-uquba fi dunya Allah ó jẹ́ níyẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ láyé níbí báyìí tí Allah bá ń fẹ́ dáadáa fẹ́ nìyẹn kí ni túmọ̀ ẹ̀ ẹni yìí ti dẹ́ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìgbà tó wá da á Allah dẹ́ nífẹ̀ẹ́ nìyẹn òfẹ́ kó lọ jìyà láti pè á torí pé ìyà ìkìyàmà ó burú gan kò sí ẹni tó lè fara dà sálọ ànábì ní ìdá àrọ́dà lọ́ọ̀bì àbdé tí àlọ́ba wa fẹ́ dáadáa fún ẹni yẹn àánú àlọ́hùn ṣe pé ah, mọ́lọ̀ di àlálùkìyàmà wọ arákùnrin ẹni rí ní ọ̀ kí lálọ́ wàá ṣe ajalalahu lẹ́ọ̀kúba fi dunya àlọ́ wàá fi ìyà kan jẹ láyé nǹkan kó ṣẹlẹ̀ sí tí ó jẹ bí ìyà kan lẹ́lòmíì fi máa ń nǹkan kó sẹ́lómi ń mi tí mo gbé àbẹ́sẹ̀ tó ń da ló fà á ni ó máa ń ṣẹlẹ̀ lẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹyẹn wàhálà kan tó ṣẹlẹ̀ sí ẹyẹn àbí ìyà kan tó ṣẹlẹ̀ sí ẹyẹn àbí àìsàn kan tó ṣẹlẹ̀ sí ẹyẹn ó lè jẹ́ pé àlọ́ òfẹ́ bọ́ fi ṣe tẹ̀síìrù dùnà ó fẹ́ bọ́ fi pa ẹ̀ṣẹ̀ ńlá kan tó ti darẹ́ kò dẹ̀ fẹ́ lọ fìyà yẹn jẹ́ lálùkì àrùn ó pọ́sibò. àníbi ni ṣùgbọ́n wàmọ́ ní arọ́dà ìkẹta ló ń ṣe fún ni pé yóò dì ilé ìyà ẹ̀ṣẹ̀ yẹn yóò dì ilé ìdíjọ́ gbé àkèámà àlìkèámà ni ó ti lọ jìyà yẹn a ah, yẹ burú yẹ burú sọlọ́ fi jẹ́ pé ìyà nígbà míì ó lè jẹ ẹlòmíì láyé tálọ́ bá gbèrò dáadáa rò ẹni tí àlọ́wò bá gbèrò dáadáa rò tó bá ń dẹ́ṣẹ̀ àlọ́wò tó máa ṣe ìdẹ̀kùn fún sí tí òfin ní fúnra ó ń bẹ náà ẹlòmíì lájọ tó ti ń jalè wọn ò múrí wọn ò múrí sẹ́yìn pé irú ẹni báyẹn àlọ́ ń dẹ́ni ìsìdírọ́jì ni ẹ̀dẹ́ ni torí pé àlọ́ ògbèrú dáadáa rò yóò àmọ́ mòrìyá ń bẹ̀ bá àwọn òǹkẹ́ àbí bẹ́ẹ̀ bí oògùn kan ló ṣe ìbàdí yẹn ló gbára lé òǹdè yẹn ló gbára lé ìyẹn ló wà máa wò ah, ètò ìjẹ́ kí wọ́n mú látijọ́ yìí ni yóò á jalè lọ yóò máa jalè lọ títí òbí kú sórí ẹ̀ ẹlòmíì sì rèé ẹ̀ẹ̀kan tó bá ti tẹ̀lé wọn lọ báyìí ni ó ti bà ó lè jẹ́ pé aláwọ̀ gbèrò dáadáa rò tètè padà o èmi tó ń lọ yìí wọ́n jọ ìwọ̀n o ó lè jẹ́ bẹ́ẹ̀ tó wà jẹ́ yà tí ó padà sí ẹlòmíì ìyàwó yàwó ló lọ bá ṣe sìnà náà bá lù náà já sí òwò wàláì kátà lọ sí fún ọ yẹn ó lè jẹ́ pé ó fẹ́ fi ṣe èké kó mọ́ bàa tẹ̀síwájú lórí ẹ̀ làlọ́ fi fìyà ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ti ń ṣe sìnà ẹ̀fọ́ ti pẹ́ kọ́dà àwọn ọ̀múrí ti ti ń bá yàwó yàwó sùn bẹ́ẹ̀ ló ń bọ́mọ lọ́mọ sùn ní ti gbẹ ó dẹ̀ ń rí ṣe kọ́dà ó tún lówó sí orí ẹ̀jẹ̀ nìyẹn ìyẹn ló fà á tó fi jẹ́ pé pẹ̀lú ọ̀rọ̀ tánibí sọ yìí ẹ̀kọ́ ńlá ńlá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kí n sáré sọ gbogbo àwọn àfáà sọ yìí pé àdáàbù dúnìyà ahwan min àdáàbì àkhírà náà ìyà táyé ń dìbà yìí kí àlọ́ òfin ìyà jẹ ènìyàn láyé nítorí ẹ̀ṣẹ̀ tó dá ó kéré ó dẹ̀ fúyẹ́ jù ká lọ lọ jẹ́ yàrá lálẹ́ kìámà lọ torí pé ìyàlẹ̀ àkíyàmọ̀ yẹn à ó lágbára o àti ìyá ayé àti àkíyàmọ̀ kọ́lá mọ́ ti tàn ká jẹ wá ń bẹ̀. àwọn afá sọ pé ìyá ayé yẹn ó bẹ́ tàjú kẹ́ni yẹn lọ di àlàkíyàmọ̀ lọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ǹjẹ́ àwa lè máa tọrọ lọ́dọ̀ àlọ́ ìpè wa lọ́wọ́ gbọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo dá tìyá rẹ̀ jẹmí láyé ń dìbà mọ́ ó kéré ó fúyẹ́ ju kó lọ jẹ yà lálùkì àmọ́ lọ kí a lọ lọ dúró de lálùkì àmọ́ àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ǹjẹ́ àwa lè máa ṣàdúrà bí tí wà lọ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti dá ṣìnà tí mo ti ṣe rí èrò tó ń ti parí kìnnìkan tó ń ti ṣe rí dákun mọ́ fìyà jẹun lálùkì àmọ́ ìyà bá mọ̀ pé fi jẹun lálùkì àmọ́ fẹ́ kan fi jẹun láyé ń bíbà yìí ǹjẹ́ máa tọrọ rẹ̀ láà àgọ̀rọ̀ tọrọ rẹ̀ tẹ́yìn bá ń tọrọ ẹ̀ tó wá tẹ̀lẹ̀ síyàn àdéhùn lálá ni. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lójú ayé mùsùlùmí kan sikh ó rẹ̀ fàádáwò nàbí sallallahu alayhi wa sallam ànábì wa lọ fíìsìkì ẹ̀ agbọ́gbó rí ọ báwo ni báwo ni báyìí báyìí ni àdúgbò sànkì bàtà rí wa rí níbi hadith yẹn ẹni yìí ó ti sikh débi pé. etudi gidi bi pe fakɔfata hata sɔrɔ lukalɔ eniyan ti wa rubu wa kere si eniyan kere si eniyan ma kere anabi ni wa kere kere kere titi ti o fi di oromadiyɛ oromadiyɛ ni ɔma diyɛ kekere eniyan gidigba gende gidi isin kere osin kere osin nkere Osi ó wá kéré débi pé àìsàn yẹn wá lágbára lára ẹ̀ ó sì kéré kò sì ju òrò mọ́dìyẹ lọ bàtà níbi wá dọ́dọ̀ rẹ̀ ah àníbi wá rí àníbi ní alkun tàtà dèrò bìṣẹ́ yìí àwùjọ sàlùlá bìṣẹ́ ìwọ mùsùlùmí arákùnrin tí kìí ṣe wípé o ní àdúrà kan tó ń ṣe àbó o ní nǹkan kan tó ń sọ̀rọ̀ lọ́dọ̀ àlọ́ tó ní àdúrà kan tó máa ń ṣe fàkọ́ọ̀lẹ̀ náà arákùnrin níbẹ̀ ni wà nábì ó ládùúà pàtàkì kan tí mo máa ń ṣe àníbi ní kí ládùúà ọ̀nà ó ládùúà tó máa ń ṣe ni pé aláhùnmá ìwọ olúwa mi ò máa kún ta mọ̀ ákìbí fi dúnìyà máa kún ta mọ̀ ákìbí fi àkìrọ̀ ìyà tó bá mọ̀ kó fi jẹ mí lálìkì àmà ìyà tó bá mọ̀ kó fi jẹ mí lálìkì àmà lórí ẹ̀ṣẹ̀ mi fàájìlì wòlé fi dúnìyà dákù tètè fi jẹ mí láyé ń bíbáyìí arákùnrin ní àdúrà tó máa ń ṣe nù àníbi ní subhanallah mímọ́ ni fún Allah látàtàbíù àǹtà látùtíìkù wà láti dé ìwọ ló tọrọ lórí ẹ lórí ó lágbára ẹ tó òdò sílé máa tọrọ pé wà lọ ìyà tí ó jẹ́ ọ́ láti àmà kó fi jẹ́ ọ́ láyé ó lè lágbára ẹ tí àbá dé ìyà ló dé ló ti gbà bí òrùmọ́dì ẹ yìí àníbí wa kọ̀ rẹ tiẹ̀ rárá ẹ mọ́ sọ báyẹn ma nítorí ẹ kó máa ṣe ládùúà bàtú o ti rí pé o ti dẹ́ṣẹ̀ òun ní pípọ́ máa sọ pé Allahumma àtínà fi dúnìyà hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ànábì ní àdúrà tó yẹ kó máa ṣe é sẹ́jẹ̀ tó ń ṣe ẹ̀yẹ àdúrà tó ń ṣe yẹn òun ló gbà báyìí kó o jẹ́ ní parada àwọn afáwa sọ wípé a gbọ́dọ̀ tọrọ wípé ó yẹ káwa láàmú afẹnú wa tọrọ rẹ̀ fúnra wa wípé ìyàtọ̀ bá fẹ́ fi jẹ mí láyé kìámà ẹ̀kan fi jẹ mí láyé ń báyìí wọ́n nítorí pé tó bá táwọn èèyàn tó ń pè yẹ̀ òtí jẹ́ wọn gan wọ́n ti ń lórí òkè káàkiri ara ilé mọ́gbàmá ó lọ dé ẹlẹ́bọ síwájú Allah tó ń torí náà ká túbà lọ sọ́dọ̀ Allah níbi ẹ̀ṣẹ̀ wa ni àwọn ọ̀nà tá a lè gbà túbà ó pọ̀ gan ó pọ̀ gan nínú rẹ̀ ni pé ká máa ṣe táwọ́bà ká máa túbà lọ sọ́dọ̀ Allah àwọn ìṣẹ̀tà àti dá ká máa wá túbà ká máa tọrọ lọ́dọ̀ Allah kó Allah foríjì mi bótú kò fún mi níbi àwọn ẹ̀ṣẹ̀ mi foríjì mi foríjì mi bí àwọn ẹ̀ṣẹ̀ mi ká máa wá túbà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala Allah ni wa huwa alladhi yaqbalu at-tawbata 'an ibadihi wa ya'fu 'ani as-sayyi'ati wa ya'lamu ma taf'alun Allah ni èmi Allah mo máa ń gba tútú bá nígbà tí a ti wá àforíjì lọ́dọ̀ mi. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا Ànábì ní Allah ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti dẹ́ṣẹ̀ ẹ̀yin ẹrú sí mi ẹ má jákàmù náà pé mi ìlé foríjì máa ó ti ṣe sìnà lóòótọ́ ó ti parọ́ lóòótọ́ ó ti jalè lóòótọ́ ó ti ṣe gbogbo nǹkan lóòótọ́ ẹ má já kàn pé mo lè forí jìn èmi Allah máa ń forí jì gbogbo ẹ̀ṣẹ̀ ẹ máa forí jì ẹ máa wá forí jì lọ́dọ̀ Allah nínú ẹ̀ náà ni ká máa sọ istighfar astagfirullah wa atubu ilayk wa atubu ilayk ìwà dákun forí jì mi ṣàmójúkò fún mi bòmí láṣìírí ẹ̀ṣẹ̀ mi ká máa sọ̀rọ̀ tàbá ti ń tọrọ àwọn nǹkan yìí ìyẹn dáa ju ká mọ sọ pé kí àlọ́ fi àyè kó fi jẹ wá lọ tàbá ti ń tọrọ rẹ̀ àlọ́ òfòrí jẹ nìkan gbà wá tó ń torí náà ká jìnnà sí àwọn àfa hanahana tán wà lójú ayé ni àbí tán wà lórí afẹ́fẹ́ a máa mọ wọn nígbà tàbá ti ń pètò síbi àwọn nǹkan burúkú báyìí a ti tì máa jìnnà sí wọn kí a lọ sùn ká ọ̀tà àkójọ kó tún wọn ṣe ó tún àwọn ẹnìkan gbà wá náà ṣe mọ̀jẹ̀ ká dàdàkúdà àwọn náà sáfi dàdàkúdà ọ̀rẹ́dì dákùbá ni tún wọn ṣe bá ní fi ẹsẹ̀ wọn lé náà padà lójú ọ̀nà Islam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 gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tàbí lówó lọ́ tàbí sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́k kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. david ud quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. sàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúnláre láòyè road five mọ́ṣúfàlà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero eight zero eight five two three seven. Five seven seven whatsapp number zero zero eight one one six three three nine six. 1063 9366 ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.